بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد adúgbẹ́ fún ọlọ́run ọba ọba tí ó tún fi ojúmọ́ tèní tó tún fi mọ́ ẹnìkan kan wá tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam tàwọn ará ilé anábí àtàwọn sọ̀hábà anábíwá muhammad àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ eléyìí ni ètò ètò yín ètò wa tí ó ń dé etí ìgbọ́ yín ètò wa hadiyu nabi ìmọ̀nà anábíwá muhammad sallallahu alayhi wa sallam èyí tí yóò jẹ́ àkọlé ìbánisọ̀rọ̀ wa pẹ̀lú fadilatu sheikh tí wọ́n bá wa ṣe àlàyé rẹ̀ ní èní òun náà ni ìran kan nínú àwọn ìran ìjọsìn tó ṣe é pé kò lẹ́tọ̀ọ́ kí adájú rẹ̀ kọ ẹlòmíì tó yàtọ̀ sí ọba adẹ́dà subhanahu wa ta'ala òun náà ni èyí tá a mọ̀ sí almahabba ìnífẹ̀ẹ́ bismillah. والحمد لله والصلاة والسلام على نبينا محمد وبعد ọ̀pẹ́ni fún ọlọ́run ọba tí ó ṣe pé òun náà ni ọpẹ́ yẹ tó tó gba ọpẹ́ ní ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ìkẹ́ àti ìgẹ̀ àti fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àwọn oníranran ìjọsìn èyí tí à ń sọ fúnra wa ta ní ọlọ́run ọba nìkan ló ní àgbọ̀rọ̀ fún ẹlòmíì nínú ẹ̀ náà ni alimahabatufilá ìmọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ọba wàlíláì àti ká máa nífẹ̀ẹ́ nǹkan torí ọlọ́run ká sì máa nífẹ̀ẹ́ ọlọ́run ọba subahánahu wa ta'ala. eléyìí náà nínú àwọn nǹkan táwọn èèyàn tó máa ń ṣẹbọ nínú ẹ̀ ni tí wọ́n máa ń ṣe ń pa nǹkan mí pọ̀ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú rẹ̀ nínú àwọn àlàyé tá a ṣe ní àná nípa alkauf nípa kí a máa bẹ̀rù ọlọ́run ọba àjọ wa nínú ọ̀rọ̀ wa pé lábúdà ń yakú na makaruna bí mahabbatihi subhanahu wa ta'ala a ní gbogbo ẹni tí máa ń bẹ̀rù ọlọ́run ọba ó tún gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ ọlọ́run ọba at the same time nígbà tó bá lóun bẹ̀rù ọlọ́run ọba nítorí pé lè anata abudaho belokau fifakot nítorí pé tá a bá sọ pé à ń ṣe lọ́wọ́n ọba pẹ̀lú pé à ń bẹ̀rù rẹ̀ lásán tá à nífẹ̀ẹ́ rẹ̀ fàhùwà asludin khawarij eléyìí ní ìpìlẹ̀ ẹ̀sìn àwọn khawarij àwọn tó ṣe pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ti sẹ́bilé nínú àwọn ìjọ tí wọ́n yà kó nínú ẹ̀sìn yìí fàmàhábàtò híyà asludin islam ẹ̀ wá ìfẹ́ èyí tá à ń sọ tá a ní agbọ́dọ̀ sí rọ́kàn tuntun fọlọ́run ọba yìí òun náà ni ìpìlẹ̀ ẹ̀sìn islam èyí tó ṣe pé ọlọ islam ń yí lọ ń yí bọ̀ lérí rẹ̀ fabikamẹ́lì mahabatilahi yakumulodinil islam nígbà tí ìfẹ́ èèyàn tí èèyàn bá ní sọ́lọ́wọ́n ọba subhana wa ta'ala tó bá tó pé ìjọ náà ni ẹ̀sìn islam yóò tó pé níjọ́ tí ìfẹ́ tá a ní sọ́lọ́wọ́n ọba níjọ́ tó bá ti dínkù ká mọ̀ pé ìṣe ọlọ́wọ́n ọba lẹ́yìn ọ̀kan ṣoṣo wa náà ó ti dẹ̀dẹ̀ kó kí ni kó dínkù wàlmọ́rọ́dún bíi mahabba hona níta wá gbà lérò pẹ̀lú mahabba tá à ń sọ mí báyìí òun náà ni mahabba tolè ọ̀bọ̀dìyà alimustalzima lizolè wàlúkọ̀dọ̀ òun náà ni ìnífẹ̀ẹ́ ti ìjọsìn èyí tó ṣe pé ń sọ ọ́ di dandan fún ẹnì kọ̀ọ̀kan wa ká yẹpẹrẹ ara wa fọlọ́wọ́n ọba ká sì tẹ̀ kọ̀kọ̀ fọlọ́wọ́n ọba wákàmálẹ̀ tọ́ à. èyí tó jẹ́ pé ń sọ di dandan fún wa pé a gbọ́dọ̀ juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́wọn ọba ká sì gbé ọlá fún ọlọ́wọn ọba subahana wa ta'ala lérí àwọn nǹkan mi fahadihil mahabatu khali satunlilọ irú eléyìí òun ni ìfẹ́ èyí tó ṣe pé a gbọ́dọ̀ fún ọlọ́wọn ọba nìkan ìfẹ́ èyí tá a gbọ́dọ̀ gbé fún allah subahana wa ta'ala nìkan tí ọ̀tọ́ ká pàápọ̀ mọ́ nǹkan mi ìtàn sọ láàrin yìí òun náà ni pé mahabbatul ọ̀bùnìyà ìfẹ́ ti ìjọsìn èyí tí ó máa béèrè fún ká yẹpẹrẹ ara wa fọlọ́hún kaste sẹ̀ fọlọ́hún ọba ọlọ́run nìkan ló lélẹ́yìn àgbọ̀rọ̀ fún yàn. tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa ìfẹ́ yìí lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n pin sọ́nà méjì a ní mahabbatul mukhtar sọ ìfẹ́ èyí tó ṣe pé ọ wà special òun náà ni ìfẹ́ èyí tá a ṣàlàyé lókè èyí tó ṣe pé a sọ pé èyí tí ń béèrè fún pé a gbọ́dọ̀ yẹpẹrẹ ara wa fọ́lọ́hún ọba a máa nífẹ̀ẹ́ ọlọ́run a sì máa yẹpẹrẹ ara wa fún. ìpín ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìran ìfẹ́ òun náà ni mahabbatun musharika ìfẹ́ tó ṣe pé gbogbo wa kẹgbẹ́ nínú gbogbo wa pẹ́gẹ́ nínú rẹ̀ bó tiẹ̀ jẹ́ sípẹ́rù fẹ́rú eléyìí òun náà pín sí ìran mẹ́ta léyìí tí àwọn olùmọ̀ tí wọ́n tọ́bí ẹ̀yà ìfẹ́ ti àdámá gẹ́gẹ́ bí ìfẹ́ èyí tẹ́nì kọ̀ọ̀kan wa tá a máa ní sóúnjẹ ẹ kò sẹ́ni tí bí ó pa lónìí tí ò ní nífi oúnjẹ bóyá bá yọ tán lè yòó tó kí ní ìdí oúnjẹ lóúnjẹ máa ń rò sí yàn irú ìfẹ́ tá a ní ìfẹ́ kan ni eléyìí jẹ́ ìran kan nínú àwọn ìran ìfẹ́ èyí tó ṣe bí kálukú lọ́kẹ́gbẹ́ nínú rẹ̀ ìran kejì nínú àwọn ìran ìfẹ́ èyí tó ṣe pé a ní àwọn èèyàn kẹgbẹ́ nínú ẹ̀ òun náà ni mahabbatun ìṣìfàákì òun nífẹ̀ẹ́ tàánú bí irúfẹ́ èyí tí bàbá ní sọmọ rẹ̀ èyí tọkọ máa ní síyàwó tíyàwó máa ní sọkọ ìfẹ́ kan lélẹ́yìí náà yìí náà fẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni mahabbatu wa ilfin ìfẹ́ ti ìjọnajú ìjọba rẹ ní ṣe irúfẹ́ èyí tí ọ̀rẹ́ ti máa ní sí ọ̀rẹ́ rẹ̀ àbí ìfẹ́ èyí tí pátínà máa ní sí pátínà rẹ̀ bóyá ẹni tí wọ́n jọ ń ṣòwò papọ̀ ìfẹ́ tá a máa ní síra wa ìfẹ́ kan ní eléyìí náà ẹ ráwọn ìfẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ̀rọ̀ fúnra wa yìí bẹ́yẹn bá ní sẹ́yìn látẹ̀lẹ́tẹ́sìm látẹ̀lẹ́tẹ́sìm àtàdéyìmá wàzọ́là irúfẹ́ eléyìí kò gbọ́dọ̀ sọ ọ́ di dandan fún wa ká máa wá gbìyàn tóbi àbí ká máa yẹka ara fún ẹni tá a bá nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ kéèyàn wá nífẹ̀ẹ́ ìyàwó débi pé yóò kéyìn ó nífẹ̀ẹ́ ọ̀rẹ́ débi pé yóò mọ̀ wá gbé tóbi ní ìgbérú ìgbé tóbi tá à ń se fọ́lọ́n ọba subhana wa ta'ala irúfẹ́ eléyìí ọ̀gbọ̀dọ̀ sẹ́lẹ̀ kéyìn ó nífẹ̀ẹ́ alábàágbé èèyàn kan ní irúfẹ́ téèyàn ní sọ́lọ́n ọba kò gbọ́dọ̀ sẹ́lẹ̀ torí pé gbogbo àtàwọn bá ti ní irúfẹ́ yìí tó wá jẹ́ sí pé ní àáfin gbé títóbi fún ẹnìyẹn àbáfin yẹpẹrẹ ara wa fún ẹrú ẹni bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé àti ń fi ń wé alimahabatu alimuktasọ èyí tá a pè ní alimahabatu yanni alubodiya torí ẹ ẹni tó bá nírò àwọn ìfẹ́ mẹ́ta ìta san yìí lópin ìgbà tírú ìfẹ́ yẹn tí ọba ti sọ di ọ̀ràn yẹn fún wa ká àwọn tá à ń wọn ká gbé wọn sípò tọ́lọ́hún àbí ká yẹpẹrẹ ara fún wa ká yẹpẹrẹ ara wa àwọn èèyàn bẹ́ẹ̀ àní bu kankan sí. subhanahu wa ta'ala bó ti ẹ̀já sí pé ní tá a bá ní ọlọ́run ò ní bú wa fún eléyìí ẹ̀sìn ò sì ní bú wa fún un ajá sí pé ní a gbọ́dọ̀ gbìyànjú kọjá sí pé ní ìfẹ́ nínú tọ́lọ́run ọba ìfẹ́ nínú ìjọsìn ọlọ́run ọba òun la gbọ́dọ̀ gbé lérí gbogbo orú àwọn nǹkan báyìí gbogbo ẹni tó bá nírò àwọn ìfẹ́ mẹ́ta tá a sọ síwájú ìta pè ní alimahabatulamu sẹ́ríkà ọ gbọ́dọ̀ jẹ́ pé ìfẹ́ nínú ọlọ́run ọba ni òun lọ gbọ́dọ̀ gbé gbogbo ẹ̀ nítorí pé ọlọ́run bá aláǹ sọ fún wa nínú alukur'an alkarim ọlọ́run ni wàmí náà náà máa ń yẹ tàkìzùmíndó ní láì àrùn ń bẹ nínú àwọn èèyàn àwọn tó ṣe pé wọ́n mú ọba àwọn orogún mi yóò bó tí wọ́n nífẹ̀ẹ́ àwọn nǹkan bọ́lá wọn bá bá ń béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ tí ìyàwó rẹ̀ náà bá ń béèrè nǹkan lọ́dọ̀ ó ṣetán láti fún ìyàwó rẹ̀ ní nǹkan yẹn ẹlòmíín nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ irú ìfẹ́ tó ní sọ́lọ́wọ́n ọba tó ṣe pé ntọ́mọ rẹ̀ bá fẹ́ kó ṣe kọ̀ bá jẹ́ pé ntí ọ̀tàkùtọ̀ lọ́wọ́n ọba àlá ó rẹ́dì láti ṣe nǹkan yẹn fọ́mọ rẹ̀ irú ìfẹ́ báyìí ìfẹ́ tó ṣe pé máa mú yẹn jáde kó nu ẹ̀sìn ni ọlọ́ni wàlẹ́dì iná àmànù ẹ̀ ráwọn tí wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àṣàdùhùbà nílọ́à wọ́n jẹ́ ni tó ṣe pé wọ́n lágbára ní ìfẹ́ nínú ọlọ́run ọba subhanahu wa ta'ala tó túmọ̀ sí pé àwọn tẹ́gbọ́ ọlọ́run ọba gbọ́ ìfẹ́ tí wọ́n ní sọ́mọ wọn tí wọ́n ní sí ìyàwó wọn tí wọ́n ní sọ̀rẹ́ wọn ń bẹ lábẹ́ ìfẹ́ tí wọ́n ní sọ́lọ́run ọba láàánú ló fi jẹ́ sí pé gbogbo ẹni tí ó bá nírò àwọn ìran ìfẹ́ mẹ́ta tá a kà síwájú yìí kò gbọ́dọ̀ jọrú tọ́lọ́wọ́n ọba bèlè ta sí pé yóò tiẹ̀ wá tó àbí yóò tiẹ̀ wá jù lọ. kọ́lá alimami ibn qayyim rahimahullah àfáàwà ibùdó káyìmù ń sọ náà kan náà àwọn ọ̀rọ̀ wọn pé nínú àyà tọ́lọ̀ ń sọ fún wa yìí akhbarata ala anna man ahabba madunahu madunahu shay'an ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí ní tó bá yàtọ̀ sọ́lọ́hún ọba bó ṣe lè wò kọ́ lọ́ha irú ìfẹ́ tó ní sọ́lọ́hún ọba fọ̀húwa mímọ̀ni tákàdàmíndú ní láì àǹdáadáa ń fili hóbì wọ̀ tààzìm irú ẹni bẹ́ẹ̀ ó ti jẹ́ kan nínú ẹni tó ṣe pé ó ti mú orogún lẹ́yìn ọlọ́run ọba níbi ọ̀rọ̀ ìfẹ́ àti ìgbétóbi káàrí pé ọ̀rọ̀ táfà sọ yìí ó máa jẹ́ ọ̀hàn sí wa lójú méjèèjì pé a ní láti nífẹ̀ẹ́ kankan nínú àwọn ìran ìfẹ́ mẹ́ta èyí tá a sọ fún wa tí wọ́n ń bẹ lábẹ́ alimahabatul musharika a ní láti fi kankan jọ ìfẹ́ tọ́lọ́wọ́n ọba èyí tá a pè ní mahabatul ọbọdìyà. gẹ́gẹ́ bá a ti sọ fún wa nípa pé ìfẹ́nu ọlọ́run ọba èyí tá a pè ní ìfẹ́ ìjọsìn dandan ni fún wa ká gbé e lérí àwọn ìfẹ́ èyí tí è ṣe ìfẹ́ tìjọsìn yìí tá a pín sọ́nà mẹ́ta yìí gẹ́gẹ́ bí ká nífẹ̀ẹ́ àwọn bàbá ká nífẹ̀ẹ́ ọmọ wa ká nífẹ̀ẹ́ ìyàwó ká nífẹ̀ẹ́ owó wa ọ̀rọ̀ tá a ní dúkìá wa ní gbẹgẹ́ bọ́lọ̀ ń bá sọ láti sọ́nà àlùkò hàn ní pé yóò ṣe bùnà lè máa lá ó bàǹjà máa ọlọ́run láwọn èèyàn wọ́n nífẹ̀ẹ́ owó gan o wọ́n máa ní kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ owó gbọ́ọ́gbé èèyàn ló ní àtọ́ba àti àtijọ́yè àti tálíkà àtológo alukú ló nífẹ̀ẹ́ owó irú ìfẹ́ yìí wá ní gbogbo ọ̀nà tá a bá lè gbà ká fi nífẹ̀ẹ́ sáwọn nǹkan tí ń jẹ́ nǹkan ayé yìí àwọn àǹfààní ayé yìí àbí àwọn èèyàn síra wa náà ni a gbọ́dọ̀ sọ a gbọ́dọ̀ rí i pé ìfẹ́ nú ọlọ́run lọ gbọ́dọ̀ lékè nítorí pé tá a bá ti fi irú àwọn ìfẹ́ àwọn nǹkan yìí tá a fi wí ọlọ́run ọba àbí tá a fìfẹ́ yẹn wé tìfẹ́ tọlọ́hún àbí tá a gbé lérí tọlọ́hún ọba ó túmọ̀ sí pé èèyàn ò ní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́ọ̀ba aláǹsọ nínú alukur'an kareem ọlọ́ni kóòlù eré ànábì sọ fún wa pé nǹkan ààbà okom tó bá lọ jẹ́ sípò àwọn bàbá yín wà abẹ́nà okom àbáwọn ọmọ yín wà ìkọwà nokom àbáwọn àwọn ọmọ ìyá yín wà aṣíwájú kom àbáwọn ìyàwó yín wa ashiratukum àbáwọn fámìlì yín wa amwalukum àbáwọn dúkìá yín iqtaraftumuha èyí tó ṣe pé ẹṣiṣẹ́ rẹ̀ wátìjára tó ń taṣáwó na kásáàdà ha àbí òwò èyí tó ṣe pé ẹ̀ ń bẹ̀rù pé kẹ̀mẹ́ pàdánù rẹ̀ kẹ̀mẹ́ sọ́ọ̀tì rẹ̀ wọ́n mọ̀ sáà kẹ̀mẹ́ tọ́jú dáwọ́nà ha ahaba ilẹ̀ ikún minalahi warasoli tó sì jásí pé ní àwọn ilé tẹ́ ẹ̀kọ́ òun lẹ nífẹ̀ẹ́ sí àti gbogbo ń tá a kàkalẹ̀ yìí lẹ nífẹ̀ẹ́ sí ju ọlọ́run ọba lọ ẹ sì nífẹ̀ẹ́ sáwọn nǹkan yìí ju anabiwa muhammad sọlọ́lá àlùwọ̀sálàlá wàjàhádìn fi sẹ́bi ilihi tó jẹ́ pàwọn nǹkan tá a kàkalẹ̀ yìí bàbá yín ni ọmọ yín ni ọmọ ìyá yín ni ìyàwó yín ni fámìlì yín ni dúkìá yín ni ilé yín ni ẹ wá nífẹ̀ẹ́ sí wọn ju kẹ sójú ọ̀nà tọ́lọ́run ọba lọ ọlọ́ni fatara basu hatta ya'ti Allahu bi amrihi ọlọ́run ní ẹ máa retí títí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fi mú ìyá rẹ̀ wá fún yín. tàbá sì wò ó lónìí a rí páwọn èèyàn ìkànnú àwọn tàkàkalẹ̀ ìyá wọn yẹn ti gbé ìfẹ́ wọn ti gbé ilé tọ́lọ́run ọba pàápàá jùlọ bísíǹsì àwọn èèyàn wọ́n kà á kún ọba àlá dúkìá àwọn èèyàn wọ́n kà á kún ọba àlá ká bá ní dúkìá ẹnìkan parun lónìí pé kó wá pa kankan mọ́lọ́wọ́ ọba ó sì tẹ́kí dúkìá ọ̀run mọ́ parun ni kó sì pa kankan mọ́lọ́wọ́ ọba subahana wa ta'ala ó túmọ̀ sí pé ó nífẹ̀ẹ́ sí dúkìá ju ọlọ́wọ́ ọba àlá lọ. ọlọ́wọ́ à ń sọ fún wa nú àyà yìí pé wọ́lọ́hu la yá adìl kọ́ọ̀mà alifa sikin ọlọ́run lòun ọlọ́wọ́ ọba òun ò ní fi ọ̀nà mọ àwọn ìjọ àwọn tó ṣe pé wọ́n ya pòkì ayélujápòkì nínú gbogbo ẹni tí bá nífẹ̀ẹ́ nǹkan nǹkan kan nù káyé ju ìfẹ́ nú ọlọ́run ọba subhanahu wa ta'ala bó jẹ́ pé ọlọ́run ọba sànù wa kò ní ká má nífẹ̀ẹ́ àwọn kan yìí àmọ́ ìfẹ́ yẹn ò gbọ́dọ̀ tó titọ́ ọlọ́run ọba kò sì gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ tó ṣe pé a máa fi yẹpẹrẹ ara wa tàbí a máa fi gbé títóbi kan fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ tó ṣe pé a padà máa wá fi wé tọ́lọ́run ọba subhanahu wa ta'ala torí ìdí eléyìí jẹ̀mọ́ mùsùlùmí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti lérí fúrú àwọn èèyàn báyìí nínú àyà yìí gbogbo àwọn tó bá kó sí kan nínú ta kàkálẹ̀ yìí ọlọ́run ọba lérí ìyà fún wọn kọ́lọ́run ọba wọn fi ìyà wọn fi jẹ ẹnìkọ̀ọ̀kan wa. bákan náà tá a bá wò ó nínú àwọn àlàyé èyí tí ọlọ́run ọba subahánahu wàtàhálà èyí tó ṣe fún wa míbàyí a rí i pé anamani ahabalọ́ha tàhálà ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba fa ináhu yóò kọ́ dem máa yóò xibuhu lọ́hu mi làámẹ́l irú ẹni bẹ́ẹ̀ gbogbo ń tọ́lọ́wọ́n ọba náà bá nífẹ̀ẹ́ sí nínú àwọn iṣẹ́ tẹ̀yẹ̀ ń ṣe láyé yóò máa gbé e lérí kíni inú yóò máa gbé e lérí tóun bá nífẹ̀ẹ́ sí ni nínú àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan adùn tó nífẹ̀ẹ́ sí láyé yóò gbé e lé ni bákan náà nínú àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ọ̀rọ̀ rẹ̀ yóò gbé fẹ́ tọ́lọ́wọ́n ọba àti iṣẹ́ tọ́lọ́wọ́n ọba bá fẹ́ bí ìrun bí ààwẹ̀ ọlọ́wọ́n ọba fẹ́ yóò gbé e lé lérí ni tàbá wo náírà yìí náà dáadáa a rí i pé gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba fahinnahu yasba rasulahu sallallahu alayhi wa sallam fíìmà já àbí irú ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ tẹ̀lé ànábì wa muhammad níbi tó mú wa fún wa ìtumọ̀ pé onífẹ̀ẹ́ ọlọ́run nu fọyẹ́ fún alùmọ̀ amọ̀ràbí yóò sì máa ṣe ń tà nábì bá pa á láṣẹ rẹ̀ ìtumọ̀ pé onífẹ̀ẹ́ ọlọ́run nu bọba ti wá rí ẹnìkan lónìí tí ò ṣe ń tà nábì pa á láṣẹ tí ò dẹ̀ tà lánàbì nu tí ò gbọ́dọ̀ sá nábì wa muhammad lẹ́nu sọ́lọ́lá àlè wọ́sẹ́lá irú ẹni bẹ́ẹ̀ kò lè túmọ̀ sí pé ó nífẹ̀ẹ́ ọlọ́run ọba bó bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba níta nábì bá ní òfin sílẹ̀ òfin sílẹ̀ ni gẹ́gẹ́ bí ọlọ́run ọba aláàfin sọ fún wa nínú alukur'an kẹrim ọlọ́run ní kóòl ìdí ànábì sọ fún wa nkuntun ṣibúna lọ́ha fatabi'uni tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́nífẹ̀ẹ́ ọlọ́run ọba nítòótọ́ ẹ̀yin náà ń kílèmù pé ẹnífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́ fatabi'uni èmi ànábì ní kẹ́ẹ̀tẹ̀lé yóò fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó mú lọ́ọ̀ ọlọ́run ó nífẹ̀ẹ́ tẹ̀yìn náà wọ́yá fèrèlákùn dunúbákùn ọlọ́run ó sì ṣe àforíjì ẹ̀sẹ̀ yín fún yín wọ́n lọ́ọ́ gafurun rahim ọlọ́run ọba ní ọba tí máa ń ṣe àforíjì ẹ̀sẹ̀ fáwọn èèyàn tó sì sún kẹ́wọn ni kó lè àfihàn lọ àwárọ̀ sóòlà ọlọ́run ní ẹ tẹ̀lé òun ọlọ́run ẹ tẹ̀lé anábìwá muhammad fa intawọ́lọ́ọ̀ tẹ̀ bá ní ṣe fa intawọ́lọ́ọ̀ fa iná ọlọ́run lóhun ọlọ́run ọba o òun ò nífẹ̀ẹ́ àwọn tó ṣe pé kíni àwọn tí wọ́n bá ń ṣe gèfèrè sọ́lọ́run ọba subahánahu wàtàhálà ìkànnì àwọn sálàfù sọ lérí àyà yìí ó ní ìdá àkọ́wọ́mú mahabbatalahi ó láwọn nǹkan kílèmù kó àwọn nífẹ̀ẹ́ ọlọ́run òun lọ́fà tọ́lọ́run ọba fi sọ àyà yìí kalẹ̀ tá a bá wá wo àyà yìí dáadáa fàfilẹ̀ àyà bàyánù dàlílì mahabbatalahi wàsàmọ̀rọ́tì ha wàfà ìdásí ha ó ní tá a bá wọnú àyà yìí dáadáa a rí i pé àlàyé ń bẹ́ ń bẹ̀ tí ń tọ́ka sí pé téèyàn ó fi mẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run tá a sì fi mọ èso tífẹ̀rù ìfẹ́ ọlọ́run ọba máa ń so fún yàn bákan náà tá a tún mọ àǹfààní tí ń bẹ látara ìfẹ́ ọlọ́run ọba ẹ̀rí ẹ̀rí èyí tí ń tọ́ka lérí pé yẹn nífẹ̀ẹ́ ọlọ́run ọba òun náà ni ìtìbáhùn rọ̀sọ́ọ̀lì ká máa tẹ̀lé ànábì wa muhammad bánabi ṣe ní agbáwẹ̀ ní ká gbáwẹ̀ bó ṣe ní akírun ní ká kírun bó ṣe ní ayẹnẹfìlà ní ká yẹnẹfìlà àwọn kan jẹ́ oníyìn nísìn nígbà táwọn fẹ́ dé wọn yẹnẹfìlà kan wọ́n pè ní sùn shaban á béèrè pé sáà nàbì yìí ṣe á rí pa nàbì ò ṣe ó túmọ̀ sí pàwọn ẹni yìí wọn nífẹ̀ẹ́ ọlọ́run ni torí pé wọn ò tẹ̀lé ànábì ń bẹ̀ wọn tábà pàṣẹ kan ní kan ní tó bá máa gbẹ̀yìn rí wa muhammad àjẹ́ pé gbogbo ẹni tó bá ń kílèmù pé òun nífẹ̀ẹ́ ọlọ́run ọba yóò tẹ̀lé ànábì ni àǹfààní tí ìnífẹ̀ẹ́ ọlọ́run máa wá sọ fún yàn àtẹ̀sọ tí máa mú wá òun náà ni pé ìtẹ̀lé ànábì wa muhammad ti máa sọ fún yàn ìyàwó àǹfààní tí máa mú wá òun náà ni nílò mahabbatilahi lil abdi wa makfiratihi lidunobe èyí ó rí ìfẹ́ ọlọ́run bákan náà èyí ó tún rí àforíjìn lọ́dọ̀ ọlọ́run ọba subahánahu wọ́tàhálà nínú àwa ní àwọn àmì kan téèyàn máa fi ń mọ̀ pé lódodo ẹrú yìí nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run wá dárúkọ àwọn àmì yẹn nínú alukur'an kẹrìm ọlọ́run bá sọ báyìí nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìyá ayíwá lẹ́dí náà àmọ́nu ọlọ́run mo pẹ̀yìn tẹ́ gbàmí gbọ́ máa ń yẹrì tàdàmí kùn àǹdíìnì ẹnikẹ́ni tó bá fi ẹ̀sìn rẹ̀ lẹ́nu yín fọ̀sọ́fọ̀ yá àti lọ́hùn bẹ̀kọ́ omi ọlọ́run láàmú àwọn ìjọ kan wá bohom ọlọ́run nífẹ̀ẹ́ wọn wọ́n yóò ṣe bónáhó àwọn náà sì nífẹ̀ẹ́ ọlọ́run ọba ọlọ́run wọn fẹ́ máa kà wọ́n àmì yẹn ọlọ́run ní adélatin alẹ́lẹ́ mọ̀mìnín àwọn ìjọ tá a mú wá tá a fi rọ́pò ẹ̀yìn tẹ́lẹ̀ kọ̀tọ̀ ọlọ́run ọba wọ́n máa jẹ́jọ́ tó ṣe pé wọ́n máa yẹkọ̀ ara wọn fáwọn mùsùlùmí àìzàtin alẹ́lkàfẹ́rẹ́ wọ́n sì wọ́n máa jagun sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba wọlé àyàkà fún aláwọ̀ mẹ́ta láàyèmí wọn ò sì ní bẹ̀rù èébú àwọn kan bó ṣe lè kọ́ mọ̀ tá a bá wọnú àyà yìí a rí i pé àmì mẹ́rin lọ́lọ́wọ́n ọba àláàkà láti fi mọ òdodo ìfẹ́ tí ẹrú ní sí ọlọ́run gbogbo ẹni tá a bá rí àmì mẹ́rẹ̀ẹ̀rin yìí lára rẹ̀ ká pẹ̀lú ẹni bẹ́ẹ̀ kò tí ì nífẹ̀ẹ́ ọlọ́run sí bó ṣe yẹ kó ní àjẹsí pé ní ìfẹ́ rẹ̀ ò tí ì rí bó ṣe yẹ kó rí àmì àkọ́kọ́ òun ni pé àwọn tó bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba lóòótọ́ yẹkùnúnà àdìlàtà alálìmọ́mìnì wọn ò jẹni tí wọn yẹpẹrẹ ara wọn fáwọn mùsùlùmí bíi kí wọn máa sàánú wọn bíi kí wọn máa kẹ wọn bíi kí wọn máa tọ́jú wọn gẹ́gẹ́ bíi irú ìfẹ́ èyí tó ṣe pé bàbá máa ní sọ́mọ rẹ̀ ẹ̀rì kí bàbá máa ń kẹ́ kínni ẹ máa ń kí ọmọ rẹ̀ ẹ máa ń sàánú ọmọ rẹ̀ irú irú ìfẹ́ báyìí àwọn sì kínni wọ́n máa ń ní sí kínni àwọn olùgbàgbọ́ òdòdó gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run ló tọ́ gbogbo àwọn mùsùlùmí náà ní ọmọ tọ́jú ní ọmọ sànú wọn bó bá rẹ̀ wọ́n yóò ṣe kínni yóò lọ bẹ̀ wọ́n wò tó bá rẹ̀ wọ́n torí kí wọ́n ní bùkátà sówó yóò sànú wọn yóò nà nínú tó ní fún wọn kó fi yọ wọn kò nù sòrò. àmì ẹlẹ́ẹ̀kejì òun ni pé anahun wọn ò tún tó ṣe wọ̀ṣídà wọ́tàrọ́fù àlẹ́yìn àwọn gẹ̀fẹ̀rí ni wọ́n mọ̀ fi lé kókó wọ́n mọ̀ fi bá wọn lò níbi tó yẹ kó ti lé mọ́ wọn wọn ò sì ní dẹjúlẹ̀ fún wọn bákan náà wọn ò ní yẹpẹ ara wọn báwọn gẹ̀fẹ̀rí wọn ò sì ní rọ̀ fún wọn bí tó yẹ kó ti rọ̀ fún wọn nínú àwọn àmì táàfin mọ̀ wọ́n nu àmì ẹlẹ́ẹ̀kẹta táàfin mẹ́ni tó nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba òun ni pé wọ́n máa gbìyànjú sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba wọ́n jagun pẹ̀lú ẹ̀mí wọn wọ́n jagun pẹ̀lú owó wọn wọ́n jagun pẹ̀lú ahọ́n wọn wọn ò ní sẹ́ni tó jẹ́ pé kíni owó nìkan làwọn ọmọ náà bí tó bá yẹ kí wọ́n ti sọ̀rọ̀ fáwọn èèyàn kó fi gbẹ́sìn ọlọ́run ọba ga wọn ò ní sọ kò ní jẹ́ bẹ́ẹ̀ àwọn yìí bí wọ́n ṣe ń náwó ni wọ́n mọ̀ ná àwọn eríkèéríkè ara wọn láti gbẹ́sìn ọlọ́run ọba kan já wọ́n mọ̀ ná ahọ́n wọn wọ́n mọ̀ fi sọ̀rọ̀ wọ́n mọ̀ fi sòdodo fáwọn èèyàn láti fi máa gbẹ́sìn ọlọ́run ọba ga wọ́n sì máa ná àwọn ìgbìyànjú wọn àtẹ̀mí wọn láti fi mú àwọn ọ̀nà àbàjẹ́ láti fi mú kó lérílẹ̀ ayé eléyìí ni àmì ẹlẹ́kẹta àmì kẹrin táàfin mọ àwọn tánìfì ọlọ́run ọba òun náà ni pé anahum látàkùzùhùn fìláhì láwùmọ̀tà látàkùzùhùn fìláhì láwùmọ̀tò láhìmì bàbá tí wọ́n bá láwọn ń ṣe àwọn àwọn àwọn nífì ọlọ́run wọ́n fẹ́ sọ dáadáa èyí tọ́lọ́run ọba fẹ́ kí wọ́n sọ wọ́n fẹ́ pa àwọn èèyàn sẹ́sìn wọ́n fẹ́ láwọn èèyàn kó ń ìbàjẹ́ wọn ò wá ní wò pẹ́ nìkan fẹ́ bú àwọn o kó wọ́n torí èébú wọn àfòdodo lẹ́wọ̀n ní sọmọ́. àwọn ò ní wò bẹ́ẹ̀ téèyàn bá nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba lóòótọ́ kò ní àwọn èèyàn kọ́ fi dúrọ̀pù ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba kò ní wo àwọn èèyàn kọ́ máa wá fi dúrọ̀pù ẹ̀sìn ọlọ́wọ́n ọba ẹlòmíì kò lò jáàbù lónìí torí pé kíni torí páwọn bu ẹlòmíì òfin gbà torí máa pè lárúgbó ẹlòmíì lónìí tó bá ní ọmọ èèyàn ó kò jẹ́ kó sa àwọn nǹkan ìyébú táwọn èèyàn fẹ́ bú wọn ni ò jẹ́ wọn ó se ń tọ́lọ́wọ́n ni wọn ó se tọ́ bá wá lọ nífẹ̀ẹ́ ọlọ́run gbà náà ànígbà nítorí pé kí ni ìyébú táwọn èèyàn ó bu ọ àtàbùkù tí wọ́n kàn eléyìí ṣe kí ni ó ń dẹ́rù bọ̀ kò jẹ́ ò lè se tọ́lọ́run ni kò ṣe àjẹpọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run tí ẹ bá wá nífẹ̀ẹ́ ọlọ́run gbogbo eléyìí kò ní wò yẹ̀yẹ́ táwọn èèyàn ó fi ṣe kò ní lapa lára rẹ̀ kò sì ní ní ọmọ nà ìgbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run ọba yóò na owó rẹ̀ láti fi rìn sí lọ́wọ́ yóò na agbára rẹ̀ láti fi rìn sí lọ́wọ́ yóò sì gbìyànjú pé tóun ń ṣe èyí kó wà lérí ìbámu sí tọ́lọ́wọ́n ọba pàṣẹ rẹ̀ tá ànábì wa muhammed sallallahu alayhi wa sallam tó sì fẹ́ fún wa bí ká torí ẹ eléyàmọ̀ wa tọ́ka sí pé irú àwọn ẹni èyí wọ́n ní agbára ìgbàgbọ́ wọ́n sì ní àmọ̀dájú nínú kíni nínú wọn. fakulu gbogbo ẹnikẹ́ni fàyọ̀dẹ̀ ìfòhò amúnà sọ́ràtì amúnà حبيبي habibi ẹnikẹ́ni tó bá lóun nífẹ̀ẹ́ èèyàn láyé tó bá jẹ́ sí pé ní ìfẹ́ tó wá níyì èébú táwọn èèyàn wàá bu ìwọ̀n ńlapa lára rẹ̀ eléyìí wá jẹ́ ọmọ kọ́lẹ̀ láti ran ẹni tí ń nífẹ̀ẹ́ ní lọ́wọ́ láti kún lọ́wọ́ lérí ti ń ṣe fàlẹ́ ìsàbí mọ̀ṣẹ́bín alàlàkè kọ àlèpẹ̀rù ẹni bẹ́ẹ̀ lẹ́ni tí ń nífẹ̀ẹ́ lódodo láyéláyé àlèpé torípò olóònífẹ̀ẹ́ yẹn ọwọ́ á rí i pé àwọn èèyàn ó bu ọ níbi tó yẹ kán rẹ nìyẹn lọ́wọ́ lélẹ́rí di pé ọ̀wá ń sá ọ̀wá ṣe yẹ kó o ṣe fẹ́ nìyẹn ẹ jẹ́ pé ò nífẹ̀ẹ́ rẹ̀ káà náà ni máa wò ọ̀gá nífẹ̀ẹ́ ọmọọṣẹ́ nífẹ̀ẹ́ ọ̀gá ọwọ́ à ń kílèmù kó ọ̀gá òun nífẹ̀ẹ́ ọ̀gá òun lóòótọ́ tó bá jẹ́ sí pé ní onífẹ̀ẹ́ ọ̀gá rẹ̀ lóòótọ́ táwọn èèyàn bá fẹ́ jàǹbá rẹ̀ wò kí wọ́n bu ọ ó dùn ó lójú ọ̀gá ìfẹ́ tó onísọ̀gà rẹ̀ ìfẹ́ òdodo ni. afáwa ibn al-qayyim rahimahulọ wọn ka àwọn okùnfà kan tí wọn ò dín ní mẹ́wàá èyí tó ṣe pé yóò máa mú wa rí ìfẹ́ ọlọ́run ọba yóò sì máa pe ìfẹ́ ọlọ́run ọba wá fún wa àmọ́ tá a bá ní ká kó sínú àwọn okùnfà yìí ká máa kà wọ́n ọjọ́ lọ àní láǹfààní àti rí wọn kà bákan náà wàmí tọ́wábì mahabbatullahi wàlà wàzimihi mahabbatu rasulillahi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá a sọ lẹ́ẹ̀kan nípa pé nínú táàfìmà ntí ọmọ tẹ̀lé nínú ntí ọmọ tẹ̀lé ìfẹ́ nu ọlọ́run ọba tí ó sì máa bí ìfẹ́ nu ọlọ́run ọba òun ni ká nífẹ̀ẹ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ànábì sọ pé láàyò mìíràn ahàdùkún hàtà àkóónà hàbà iléhi ní wàládìhi wà wàlídìhi wà nàásì àjùmáhì ànábì ní ẹnìkan kan yín kò lè gba ọlọ́run ọba gbọ́ ìgbàgbọ́ rẹ̀ ò tí ì lè pé o ìgbàgbọ́ rẹ̀ ò tí ì lè jẹ́ tó pé lójú méjì àyàgbà tí òun ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó ń níjọ́ tó wọn ànábì bá tó jẹ́ báyìí lọ́dọ̀ rẹ̀ tó ṣe jẹ́jẹ́ bàbá rẹ̀ bá ń pa aláṣẹ tánàbí náà bá pa aláṣẹ yóò fi àṣẹ bàbá rẹ̀ lẹ́kùn ní sí tí ààrẹ bá ń pa aláṣẹ tó bá takòtà nẹ́bìwá muhammad yóò rí kóhun fi ti ẹni yẹn lẹ̀ yóò fi tìyà rẹ̀ lẹ̀ yọ lọ tẹ̀lé ta nẹ́bìwá muhammad sọlọ́lá àlùwọ̀sálà níjọ́ tó yẹn bá tó ń serú eléyìí níjọ́ tó eléyìí bá tó ń ṣẹlẹ̀ ìjọ́nà láàmú sọ pé irú ẹni bẹ́ẹ̀ ó nífẹ̀ẹ́ ọlọ́run ọba ó sì nífẹ̀ẹ́ ànábì torí pé inú ìfẹ́ ta níṣẹ́ ọlọ́run ọba òun náà ni ọmọ túmọ̀ sí pé inú ìfẹ́ ta níṣẹ́ ànábì wa muhammad òun náà mọ̀ túmọ̀ sí pé kí ni anífẹ̀ẹ́ sí ọlọ́run ọba subahánahu ọ̀tàhálà kọ́lọ́mọ́sá sílẹ̀ ìta sọ yìí náà kó ṣe ní kanú àwọn ṣe lórí wa wasalaam ala nabi yina muhammad wa ala lórí àwọn àǹfààní tí wọ́n ṣe fún wa yìí abẹ́lọ́wọ́n bá azza wa jal kí ó má ṣàbà ṣàlékún dáadáa wọn ọ̀rọ̀ nípa ìfẹ́ òun náà ni tí wọ́n ti bá wa sọ̀rọ̀ nípa rẹ̀ afẹ́ ká mọ̀ pé tọ́ máa ń sọ pọ́lọ́run ọba ó fẹ́ nǹkan lọ́dọ̀ wa tí ó sì fẹ́ kí á bóun kẹ́gbẹ́ níbi àwọn nǹkan náà ẹ jẹ́ ká mọ̀ pé àwọn ìwọ̀ yìí ìwọ̀ kan ni tó ṣe pé yẹ ká fi fọ́lọ́run ọba wa wa ta'ala nìkan ni torí pé alimami ibn al-qayyim rahimahullah wọ́n sọ pé lillahi haqqun laysa li abdihi ọmọ ẹ̀dá ọmọ ọlọ́run ọba ó ní ìwọ̀ kan tó ṣe wípé irú ìwọ̀ náà kò sí fún ẹrú rẹ̀ ẹ̀rí wẹ̀lẹ̀ abdi hakun huma hakani ẹ bó ti jẹ́ pé ẹrú rẹ̀ náà ní àwọn ìwọ̀ kan tó ṣe wípé ìwọ̀ tẹrú àti tọlọ́run ọba ìwọ̀ làwọn méjèèjì àmọ́ la fi ìwọ̀ méjèèjì tá a sọ fún yín ni ẹ má sọ di ìwọ̀ ẹ̀yà kan ṣoṣo tó ṣe pé tọlọ́run ọba lẹ́mọ̀ gbé min gairi tamyizin wala furqani láì kò ní ṣèyàtọ̀ láàrin méjèèjì láti lè fi mọ̀ pé eléyìí tọlọ́run ọba nìkan ni eléyìí ta àwọn ẹrú ni torí ìdí eléyìí àrọ kálukú wa ká mọ bó o láṣẹ nífẹ̀ẹ́ tàlá nífẹ̀ẹ́ irú òǹdíwọ̀n ìfẹ́ wo ni a gbè fún wájúlọ ẹrú ọlọ́run ọba tó ṣe wípé òun lọ́lọ́run ọba ń lò ń sábàbí tó níbi gbígbé ètò yìí dání àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala four six six ẹ jẹ́ kí a pe mùdírù wá sí ojú òpó wọn fún ìbéèrè lójú òpó wọn 08055320576 08055320576 zero five musaddiq bun zakariya bun saad ọmọ àdúrà ló ń dágbére pé asalaamualeykum wa rahmatulahi wa barakatu.